Bọ́lájí! Bọ́lájí! Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀wọ́, ẹ dákun. Gbogbo ẹnikẹ́ni tí ó bá ti nọ́mọ láyé, pípa ni. Ẹ dùnmọ́lẹ̀. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun, ẹ dákun. bàbá ẹ jẹ́ ká wá bá ṣe máa sin àwọn òkú wọ̀nyí. òkú wo mi báwo lẹnu ni gbogbo ilé yìí àtàwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tí ń bẹ ń ta wọn wọn ò sì lọ́mọ láyé ó <laughs> láti ní bá èmi ní tèmi mi ì ní forí mi ru ẹrù ẹlẹ́rù mi ì ní jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí àmọ́ bàbá wa rẹ̀ nìkẹ́ni nínú yín tó lè ṣèrànlọ́wọ́ bọ́ọ̀ṣù sí wọn mi ní bínú sí àmọ́ èmi o mi ní jìyà ẹ̀ṣẹ̀ tèmi mọ́wọ́ rẹ̀ láyé ẹ yọ̀ǹda mi wọ́ọ̀ lọ́nà. Ah. sí ò sí nǹkan lóru gànjọ́ ẹ̀. ọkọ mi mo láàlá kan nísìn àlá náà dẹ̀ ṣẹ̀rù bà mí gan àlá ẹ bó ló ṣe la. kọ́ládé wo ó dàbẹ̀ ní wípé èmi máa tún èrò ara mi pa lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí o láago mélòó àbó wọ́jọ́ orí ẹ̀ ni àbó ti gbàgbé wípé ká tó gba kádàrá a ti fọ̀rọ̀ lọ àwọn òjíṣẹ́ ọlọ́run láwọn òjíṣẹ́ ọlọ́run tó mú ọlọ́run pè lórúkọ tọ́lọ́run ń hmm. chief ohun tí a fi hàn mí nínú àdúrà wa ó ní pé kì í ṣe ogun ayé ni kò jẹ́ kẹ́ ẹ rí ọmọ bí bẹ́ẹ̀ sì ni kì í ṣe àṣàsí. Si ohun tí a rí ni kádàrá àyànmọ́ bí a ti kọ́ pé ẹ ìrìn àjò ayé yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ ṣe rìn yín ṣùgbọ́n ohun tí a ó ṣe sí ni pé a ó gba àdúrà gidigidi kí olúwa kí ó pèsè kí ó má sì jẹ́ kó pẹ́ àlàáfíà ni fún yín. ẹ ṣeun alàgbà ṣe rí kó lè yá kíákíá yẹn òun náà ni ó ṣe pàtàkì ẹ̀yin gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn èmi rò pé ó yẹ kó ní àwọn ètò kan àbí iṣẹ́ kan tẹ́ lè ṣe fún wa tí ó fi yá kíákíá. ìyá wa olúwa kò ní jẹ́ kẹ́ ẹ bí ọmọ tí ó gba ẹ̀mí bàbá hmm? ẹ bá ìyá wa sọ̀rọ̀ gidigidi kí wọ́n dúró de àsìkò olúwa kò sí ohun tí olúwa kò lè ṣe àlàáfíà ni fún yín. ẹ ṣeun alàgbà ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ ó yé mi dáadáa èmi náà mọ̀ wípé kádàrá ṣe pàtàkì mo dẹ̀ mọ̀ wípé ọlọ́run mọ ètò ẹ̀ fún ayé ẹnì kọ̀ọ̀kan kódà ó mọ ètò ayé wa ju àwa lára fúnra wa lọ ẹni tí yóò bá dẹ̀ gba kádàrà ó di dandan kodoro náà ni ó gbà ó yé mi. alàgbà ẹ ṣeun ṣe rí èmi àtìyàwó mi ọ̀rọ̀ ọlọ́run náà la tẹ̀lé tá a fi débi tá a dé yìí àwa méjèèjì a fẹ́ sáré kọjá kádàrà. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ̀yin méjèèjì gbẹ́kẹ̀lé ọlọ́run náà kò ní í dójú tì yín. àmín àlàáfíà lóòótọ́ ni èmi náà ni mo sọ bẹ́ẹ̀ níjọ́ sí wípé ká dúró de kádàrà èmi náà mo lè tún sọ bẹ́ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ mú báyìí. ara gbé nílé ayé òun làwọn àgbà máa sọ. ṣé wàá rò wípé pẹ̀lú ọjọ́ orí rẹ̀ nǹkan kan tún lè ṣẹlẹ̀ nípa pé à ń bímọ. Kọ́ládé Kọ́ládé èmi fẹ́ kọ́ ọmọ ó sinmi o. má wọlé ẹ má wọlé ẹ má wọlé ah, ẹ má wọlé. ẹ àwíṣẹ ńkọ́. a kàn bẹ́ẹ̀ nù lé. ẹ bá a sọ fún wọn pé a fẹ́ rí wọn. ó dà kò burú. àwọn àlejò wáyé vamos. kí lẹ fẹ́ kí n ṣe fún yín. ẹ ṣeun bàbá onígbàgbọ́ pọ́nbélé ni èmi àtìyàwó mi ṣùgbọ́n ojú ọmọ ń pọ́n wa lọ́jọ́ tó ti pẹ́ ọ̀rọ̀ ọlọ́run la sì tẹ̀lé wípé aláti gbà fọlọ́run pé kádàrá téèyàn bá yàn náà ni ó dàyé bá ṣùgbọ́n a ti wá rí wípé ọjọ́ ń lọ ká wá mọ̀ bá kú àkúrun la ṣe ní ká fi ẹsẹ̀ ti ẹlẹ́sìn ìbílẹ̀ tọ́. bàbá ẹjọ ẹ má ṣe hà ẹ rí ní gbogbo ọ̀nà tó wù ká lè gbà a fẹ́ kọ́ mọ́ sin wa ẹ jọ. kò sí ọ̀rọ̀ tó pọ̀ mọ́ ẹ gbọ́ àmọ́ ìkọ̀ọ̀kan ńlá ayọ̀ ṣẹlẹ́kù sẹ́ẹ̀rí ìpele àkọ́kọ́ àkọ́kọ́ mọ̀ bóyá fífẹ́ra yín wíwàpọ̀ yín bóyá ẹ̀ka dàrá ẹ̀ bóyá àdániwáyé fọwọ́ sí i ni ká tó lè mọ bí a gbé ń lọ. mo fẹ́ kó jẹ́ ojú àwo làwo fi gbọ̀bẹ̀ kẹ́ ẹ fúnra yín gan ní báyìí kẹ́ ẹ ṣe dá mo ṣí lójú yẹn. ẹ bójúmọ́ bá mọ́ ojú ẹfun alàgbò ojú ẹfun aríran bójúmọ́ bá mọ́ ojú oṣùn alàgbò ojú oṣùn aríran gbogbo ara pátá báyìí ní líìlì fi ríran bí ọba gbàgbọ́ sódìta ara ní gúdígún fi mọ̀. kí ni ó kọ yín. bọ́láńlé níyàwó mi èmi ni kọ́ládé ajísáfẹ́. kọ́lá ajísáfẹ́ àti bọ́láńlé. tí olódùmarè adániwáyé tó bá fọwọ́ sí fífẹ́ kọ́ládé ajísáfẹ́ àti bọ́láńlé ìrọ́kẹ́ fáfẹnusí mi ní ọ̀gángan ọ̀nà báyìí lálákè sọ. So. tá à ń wò ó ni wípé olódùmarè kádàrá wíwà pọ̀ yín fífẹ́ra yín ó lọ́wọ́ adániwáyé nú kì í ṣe èyún ló fa ìdíwọ́ àìrọ́mọbí èyún làpẹẹrẹ tẹ́ rí tẹ́ fi dira yín mú un tó bá jẹ́ pé olódùmarè ọ̀kadàrá rẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ta kété síra yín. nígbà tí wàá rí báyìí a wàá mọ ìgbésẹ̀ tó kù kábíyèsí lọ́wọ́ fa. ọgbọ́n owó ọ̀rùn mi là ẹlẹ́sẹ̀ ọyàn òjòlúgbẹ̀dú ọ̀run hmm. gbúrú erin kọ̀sọ̀ ẹ̀fọ̀n gbọ́nrangandan ǹdáwọn ọmọrí odó ọmọrí odó ǹdáwọn alájogun ẹ ifá ní ṣíṣe kù ẹ gbọ́. Ọ̀rúnmìlà ní kí n fún yín lóògùn kan tẹ́ ẹ bá délé tẹ́ ẹ bá fẹ́ sùn lálẹ́ ẹ fi sí àárín méjì ìgbèrí ẹ̀yìn méjèèjì ẹ ẹ gbọ́dọ̀ fi rọrí rọrí o ẹ mọ̀ lo pílò ẹ dákun mọ́ bẹ̀yìn ni o ẹ wàá sùn ní ìkàkà. E, gbogbo àpẹẹrẹ tẹ́ ẹ bá ti wá rí kẹ́ ẹ padà wá fi tó mi létí. ẹ àmọ́ ẹ dákun o nǹkan tí mo fẹ́ fún yín lọ yìí ẹ bá ń dá padà wáyìn o nítorí bẹ́ẹ̀ bá dá padà wáyìn bó bá ilé sun oorun jọ́ méjì léèyàn á nǹkan burúkú ọ̀sẹ̀. ẹ á dá padà. káàdì ọmọ ẹkùn. ṣé èmi ni wọ́n gbà á àbí ìyàwó. Ah, ah, ìyá ni ó gbà ìyàwó yín ni ó gbà. bàbá ẹ jọ̀ọ́ ṣé bí màá ṣe gbé dání tàfi máa délé náà rè. Ah, lẹ́yìn tẹ́ ẹ jẹ́ gbajúgbajà àwọn èèyàn mọ̀ sá fún yín ẹ fi sínú àpamọ́ yín ni. Eh, eh, ó lè wọnú báàgì. Eh, bàbá bíi èèlò ni ká wá mú wá bá. owó kẹ àsìkò owó ètò ìgbésẹ̀ wo la ti gbé ẹ jẹ́ ká rí ọ̀nà ibi tá a gbé lọ́nà ẹ gbọ́ bí nǹkan bá wá ṣẹnu rí tán ẹ mọ̀ wá dúpẹ́ mo ti rí i. ẹ ṣe bàbá ẹ ṣe ọ̀gá. àpẹẹrẹ tẹ́ ẹ rí òun ntọ́ túmọ̀ sí ni wípé ajé lẹ́yàn ẹ̀yàn mọ́ ẹ wo bẹ́ẹ̀ ti lówó dọjọ́ ọkọ yín nù tẹ́ẹ̀mọ lọ́rọ̀ sí tówó yín ọmọ ya tì tí ọmọ ya tì àmọ́ o ẹ lè gbọ́ pa kódà ẹ lè gbọ́ po tó dá sí pé ẹ lè bímọ nítorí ìkan ṣoṣo báyìí lẹ́yàn òun sì lówó tẹ̀ ti ní tẹ́ ẹ bá wá sọ pé lá àfi dandan tẹ́ ẹ bá bímọ àjẹ́ wípé a fi ìkanra kan padà ni gbogbo ajé tẹ́ ẹ ní pátá gbogbo bẹ́ẹ̀ ti lọ́rọ̀ tó ńlá ṣe fi yàn pín ọmọ fún yín léyìí tó já sí pé ajé ṣì lọ ọlá ṣì lọ ohun tegbò ti gàga ẹ lè gbórí ajé ń bẹ̀ mọ́ láyé fábàdà nítorí ẹyọ kan ṣoṣo lẹ́yàn òun sì lájé tá a ti fi padà yàn pín ọmọ fún yín ẹ wò ó ẹ lọ rò dáadáa nítorí pé iṣẹ́ tá a fẹ́ ti sọ di ṣíṣe kì í ṣe iṣẹ́ kékeré o kì í ṣe iṣẹ́ kékeré ìkórìtà mẹ́ta láti ṣe inú òkùnkùn bírímù bírímù nítorí wípé kò sẹ́ni tó tí olódùmarè fún nípìn ẹ gbọ́ ẹ lọ rò dáadáa tẹ́ ẹ bá ti wá pinnu eléyìí tẹ́ ẹ di ṣíṣe nù. tán sọ. Ah, ah. ẹ ǹlẹ́ màdàmú o ẹ ǹlẹ́ o. Ah, ó ga o ẹ pẹ̀lẹ́ ìyẹn ni pé bọ́n ṣe wí náà ló ṣe rí lóòótọ́ ẹ̀gbọ́n kọ́ ná. wọ́n wà àwọn náà. ẹ máa ra sà ẹ lẹ́ sà ẹ máa ra sà. ilẹ̀ kújọ́ mẹ́ta ṣáláfíà ni ìyàwó ẹ̀ ń kọ́ èyí ni pòótọ́ làwọn èèyàn sọ ẹ wọ ẹ mọ bọ náà ẹ wà ní kẹ́ ẹ mọ bọ ẹ mọ bọ ẹ jọ madam wọn bọ kí ló dé. <laughs> kò sí nǹkan kan. kì í ṣerú yín ló yẹ kó rí báyìí fún náà. ẹ wo <laughs> bá a ti rí nu bá a ti rí nu. kádàrá ni. ẹ wo kádàrá yìí dànù owó yìí àwọn ẹgbẹ́ wa tá a dá fún yín kọ́ òun náà ni a fi ń dọ́gbọ́n ìtàǹdà ẹ̀ tíyàwó mi fi ń ta àwọn ìwórobo tó ń tà yìí. níyàwó yín mú ta wórobo wòsíwòsí yẹn ń ta wájú lé yìí ẹ̀gbọ́n <laughs> ìyẹn ó kù díẹ̀ o. ṣé bí lẹ́yìn èmi náà tó ń sẹ́ǹdì owó ṣe yé tí mo ní kọ́mọ wá fún yín. àní hmm, gbogbo ẹ̀ náà la papọ̀ torí à ń sanwó lé ni à ń ṣèkan ni nǹkan kan lóríṣiríṣi bẹ́ẹ̀. àdúró owó yẹn ẹ wò ọ̀rọ̀ yín ti lọ́wọ́ ayé nú. eléyìí ò sojú lásán o ẹ̀dẹ̀ ń wò ẹ̀yin náà ń ṣèyàn bẹ́ẹ̀. ẹ hmm. eh, ọkàn wò bẹ́ẹ̀ náà ni tó bá ti jẹ mọ́ kádàrá èèyàn èèyàn láti gbà bẹ́ẹ̀ náà ni kádàrá èèyàn hmm. ah, <laughs> ẹ̀gbọ́n hmm. eléyìí ò ṣe kádàrá kádàrá burúkú ni ẹ̀yin náà ẹ wo ah, ah, nígbà káwa tó máa láàmú òun òwú rárá lẹ́yìn tí ń lówó ẹ wá wo orúyìn kẹ́lẹ́ ń ta òṣèwọ́sì ń bí ọlọ́yìn pín kádàrá burúkú ẹ jẹ́ ká tẹsẹ̀ lébọ̀ ni ẹ wo ẹ jẹ́ kí n mú yín jáde ẹ wo ẹ ráwọ náà pẹ́ mọ́. ẹ tó ń jẹ wá wá mọ́wulẹ̀ jẹ́ àdàrà wà láàmú sórí nígbà tí mo fi rí bí mo ṣe rí tẹ́lẹ̀ n ò tójú bọlé kankan kò sí ọgbọ́n kankan tí mo dá lẹ́yìn ọlọ́run ọlọ́run ló gbọ́ láìkalẹ̀ tí mo fi wà bẹ́ẹ̀ ìgbà tó sì tún tásìkò lójú ọlọ́run ló tún gbégbà míì dé èmi ti gbà pé kádàrá mi ni o mọ̀ wulẹ̀ yà ṣáájú kankan èmi ti gbàgbé kádàrá mi àdúrà tí kò mọ bá mi gbàgbé wípé kíyàwó mi ò sọ láyọ̀. ẹ wo ìyàwó yín máa sọ láyọ̀ ẹsẹ rí ipò tẹ wà yóò tọ́ sí ròyìn láàrin àwùjọ tẹ ẹ mọ bẹ́ẹ̀ sọ wà tẹ́lẹ̀ ipò tẹ̀yìn wà ìdójútùrú àwa ni tá a bá lè ràn yín lọ́wọ́. túnjí túnjí tó bá mọ̀ pé o fẹ́ ràn mí lọ́wọ́ o kàn lè fún mi ní nǹkan tó o lè tọwọ́ bàpọ̀ ẹ̀ kó o fún mi ní nǹkan tó o bá ní wípé ká tiẹ̀ tún fi lè jẹun tó dáa díẹ̀ ó tán ṣùgbọ́n pé òun mú mi yabì kan rárá o èmi ti gbà pé kádàrá mi ni bólúwa ti fẹ́ ni kí n fún yín lówó Tá bom. kó ti dé gan ṣùgbọ́n ìgbà tí òde ẹ̀dẹ́ mọ̀ ojú ń kàn mí mò ń lọ ibi tí mò ń lọ tó bá dé kó bá mi fún un. five billion naira. Eh. owó kí lélẹ̀. ó lóun nílò ẹ̀ ní ṣáà bá mi fún un. Ah, five million naira lẹ wá fẹ́ fún yàn just like that. wọ́n ní olówó kan òtòṣì mẹ́fà òtòṣì di méje tá a bá fún un níyẹn sìn tó náà bá fi take off àwọn èèyàn á tún máa yà sọ́dọ̀ tiẹ̀ náà fúnràn lọ́wọ́ kò ní jẹ́ ọ̀dọ̀ tèmi nìkan náà máa máa wá. fún olóhùn nílò ẹ mi ní pẹ́ o ní kó jẹ́ àríra rọ̀ lẹ́sà. ẹ dìde kẹ́ ẹ lògùn yín. ẹ wò ogun ẹlẹ́jẹ̀ ìrúru yìí ó fẹ́ sún èmi o àbí nígbà tẹ́ kì í ṣobìnrin ibi ò ṣáà pa wá àsìkò ṣe. ó kàn ń sọ bẹ́ẹ̀ ni ẹ tàtẹ́gùn ọlọ́wọ́ bá fẹ́ sí láàrin òní òní mọ́tírì rẹ̀ èmi kọ́ládé eré wa bẹ́dùn mí lẹ̀ wá dọ̀lẹ́ ẹ̀jọ́ páyé ìpè mi wá dẹ́ni àkọlù. Ah. gbogbo ohun tẹ́ ń sọ pátápátá ló yé mi àbí ńgbà tèmi náà ìṣọmọdé àmọ́ ọlọ́mọ ńlá tán ó ní yorùbá ń wí èmi sì mọ̀ pé àtẹ́lẹwọ́ ọmọ báyìí òun la máa sùn. bẹ́ẹ̀ ni. àmì o. ó yá ẹ dìde kẹ lò. nígbà tí n bá jẹun ọ̀sán tán ò lò. ṣé bí ẹ̀jẹ̀ kan láàárọ̀ ẹ̀jẹ̀ kan láàárọ̀ ọ̀hún. àwíṣẹ́ gbà mí o àwíṣẹ́. ẹ̀yin ìbá jẹ́ mi ẹ má wọlé má wọlé má wọlé ẹ mú wọlé ẹ àsìkò tó nù àsìkò tó nù àdúgbò lọ́wọ́ àwọn olè ọ̀yà ọgbẹ́sẹ̀ òkè. ọkọ gbẹ́sẹ̀ kan ẹ yà tó gbé kejì. ẹ ẹ ẹ ẹ mọ̀ bọ̀ ni mọ̀ bọ̀ ni. àtọ̀gẹ́gẹ́rẹ́ ẹ̀kúkú oko ẹ bọ́láńlé àwọn onílẹ̀ wọn ò ní jẹ́ kí ọkàn ó kù bẹ́ẹ̀ wẹ́rẹ́ báyìí lọ́ọ̀bìmọ̀ rẹ wẹ́rẹ́ lọ́ọ̀bìmọ̀ rẹ túbọ̀ mọ́ gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹgbin sí ẹyẹ ẹgbin díẹ̀ sí ó yá ó yá ẹgbin sí ẹgbin sí ó kù tiẹ̀ ẹ pẹ̀lẹ́ ó ti ń bọ̀ ó yá ó yá ó yá ẹgbin sí ó yá ó yá ẹgbin sí ẹgbin sí ẹ pẹ̀lẹ́ ó yá ó yá ó yá ẹ̀hẹ́n ó yá ẹ̀gbísì ẹ̀gbísì ẹ̀hẹ́n ó yẹ abara tìǹtì ayọ̀ abara tìǹtì. bóòlù ti. Ah. kọ́ládé ajísàfẹ́ dáadáa o ah! ayé safẹ́ lọ́hùn ọ̀sáfẹ́ mọ́ olùdùmarè gbogbo àdógún àdọ́gbọ̀n ibi tó pin sí lọ́rẹ̀ẹ́. béèrè mà. ó yá ẹja. ṣé kò sí gbogbo ilé. ọ̀fẹ́ ọmọ gómẹ̀. egungun bá mi máa gbé gbàdú fún mi. ẹgbẹ̀rún fún mi lọ́mọ fún mi. káyọ̀ kan. mo ti yó báyìí ó lè palẹ̀ mọ́ kó máa lọ. ọṣẹ ìfẹ́ tẹsán. Ah, ọkàn ló balẹ̀ pẹ̀lẹ́. o ṣeun ọkọ mi ẹ kú tọ́jú mi ọmọ rere á tọ́jú wọn náà wàá máa rí ná wàá máa rí lò wò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ kan ọmọ aráyé ò ní fi ṣan ara ẹ̀ dè é. wàá rọ́mọ gbẹ́jọ́ wàá rọ́mọ pè ránṣẹ́ inú ẹ̀ á dùn bẹ́ẹ̀ ni wàá máa lọ rè wàá máa bọ̀. ó kárẹ̀ ọkọ mi ṣeun ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kí n pààrọ̀ aṣọ mi máa padà wá. pé fẹ́ mọ kọ́ tí máa lò kọ́ ṣùgbọ́n bá ló fẹ́ bí mi jáde. Ah. ló ṣe é. ìṣòro tó bá jẹ́ ti jáde ni ọ̀rẹ́ ẹ̀ sinmi ó máa jẹ́ kó mọ̀ gbà tó máa jáde. kí ló ń sọ kí ló ń sọ ọ̀rẹ́ bíi eh. ti báwo. wo nǹkan tí mo jọ́ ẹ láti sọ fún ẹ àbí fún ẹ ewu tí mo fẹ́. fún ẹ ni àbí fún yín ni àbí wọ àbí ẹ ẹni mi jẹ́ ń lo ó fún ẹ mo wá ìkẹ́kọ̀ọ́ wo kí ló ń ṣe ẹ́ bọ́ọ̀lù ṣe ń ṣe báyìí. bíbá o. ó dẹ̀ ń fọwọ́ kun ẹ̀ ó dẹ̀ ń jáwọ́ mi ẹ̀ ń jáwọ́ mi ah, kò yé ẹ. jùmọ̀kẹ́ ohun pé eré yẹn ti ń le jù mọ̀ eré yẹn ti ń le jù tọ́rẹ̀ bá lọ wọlé sìn nǹkan mi ló máa pè é hmm, ok irú àwọn text messages tó ń jù lálẹ́ àná yẹn o mo dẹ̀ wọ́n pé ó máa ń ṣeré bẹ́ẹ̀. Hmm. èmi ò jókòó mi ṣe ṣeré bíi ti báwo. o ṣeré. gbogbo nǹkan tí mo text sí ẹ mú mí ni. ok. Ah. ṣé ẹ ló ṣe reply. o ah, ní láti máa ṣeré o ah, ní láti máa ṣeré. mi ṣeré because i love you. oh thank you very much but i am not the type. alright ìbùkún ni fẹ́ni tó fi ọ̀bọ lọ̀yàn ègbé ni fẹ́ni tó gbà ṣoré mi i don't do such thing èmi ò kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ are you getting me. Mm. tí wọ́n máa ń ṣe tó ń fẹ́ ọ̀rẹ́ méjì pọ̀ mi ò kì í ṣe é are you getting me ó ti yẹ so kó kó get ara ẹ dáadáa see me as a person i want are you getting me. dibon dibon. no no no i'm serious i'm don't let embarrass you i don't like it i don't like irú kí ni. no irú àkókò ló ń pè mí. sinmi báwo. banji báwo ni. báwo ni ẹ̀dá ah, àbórí àbórí ọ̀rẹ́ yìí ó dẹ̀ kan rẹ̀ mo sílẹ̀kùn fún mo tẹ̀wé pé wà á tẹ̀lé jọ́ńbọ̀ ni bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí lọ́bí ẹjọ́ tó bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi i love you you are the kinní kan òun ò lè sùn òun ò lè ṣe nǹkan kan mo ní mò ń fọ́ rẹ̀ ó ní kò máta ó ní nǹkan tó dáa wà fẹ́ ni ah, i don't like all this. ẹ ẹ Jùmọ̀kẹ́ ṣé òótọ́ ni nǹkan tí Bánjí sọ. lórúkọ mi ṣe dùn lẹ́nu ẹ báyìí ẹ eh, tó bá jò tán kọ dúró ṣé ìwọ nìkan ló ṣe nǹkan tó dáa fún ni sórí bó ṣe wà yìí àjọ máa fẹ́ ni. kí ló dé ah, ìwọ nìkan ni olówó lọ́wọ́ ìwọ nìkan ni ọkùnrin sátẹ̀lé ìwọ nìkan ló ní mọ́tò ah, ah, wo díẹ̀ sọ fún ẹ àjọ máa fẹ́. ẹ̀yìn ìwé wọ mo ń padà bọ̀ wá rí ẹ. mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé lady Jùmọ̀kẹ́ ti ya wèrè. dóná lady mama mú gbó. Hmm. ó dá mi lójú pé mo gbó tán báyìí ló wá bíbá yìí. ó mu ju gbó lọ because a normal human being kan ò lè behave bó ṣe behave yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ wo ló bẹ̀rẹ̀ sí lọ bí ejò kíní kan ló bẹ̀rẹ̀ sí lọ àwọn ẹ̀ ṣe everything ah no mi ò rí wọlé rí tuntun wà lábẹ́ ọ̀run sìn báyìí. Ah. ẹ ah, àmọ́ náà ṣé kò wá sọ̀rọ̀ ẹ̀ mú rárá ni ah. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ò sí i kọ́ rí kí ló ń jọ rẹ̀ tọ́rẹ̀ bá pọ̀ jù kan ikú lè wá ká o sinmi sinmi mo mọ bẹ́yàn tó jẹ́ o. sori yàgò fún ọmọ tó ń pè ní jùmọ̀kẹ́ yìí ká má lọ rò pé you are best of ten feda. alright ya fún o mo mọ̀ ẹ́ pé ọmọlúwàbí ni ẹ́ ohun àpẹẹrẹ ọmọlúwàbí kankan sí lára ẹ̀ and I know what I want kò sí tó fi tó ẹ kò sí anything gbogbo ọ̀nà ló gbà jùlọ ní gbogbo ọ̀nà alright fọkẹ́ balẹ̀ o èmi ni tiẹ̀ for life. ìyẹn kàn ń tanra ẹ̀ mi ń ṣọkùnrin bẹ́ẹ̀. àbí ìtì. ó yẹ kó o ti mọ̀ mi ìbáṣẹ́rọ̀ tó lè ní mi màá ti ṣe gbogbo ìyẹn mi ò fi inú mi ṣeré mo ti jẹun. ẹnu ìyá kébì lára kan ti bá jẹ. a máa jọ ṣe yẹn ni tó bá ṣe ń bí àlùbọ́sẹ̀ máa máa bá níyì mò ń gbé lọ sílé wa. mo fẹ́ sọ mí lẹ́nu yẹn ṣé torí pé mo ti máa ní mo bísí mo bísí mo bísí. Hmm. ok o ti ya. o ti ya. your mind outfit. Eh? thank you. serious ma. Bánjírì máa mi, ọkọ àfẹ́sọ́nà mi. Ah, àlejò ńlá la gbà wọ. Fún ah, ah, mi o. Ṣọkọ. Ṣé ẹ ǹlẹ́ o. Ẹ ǹlẹ́ dìde o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o àwọn lẹ́sìn jọ mo fẹ́ mu omi náà ẹni ẹ̀dùn náà. ìfẹ́ ńkọ́. ó ní ìwọ náà ló ní kó òun lọ sọ́jà tí ì dé. ọ̀dà àlejò eh, ẹ ṣeun eh, ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kan á mọra jù báyìí lọ eh. kò wá wá nǹkan àlejò fún wá wá nǹkan àlejò wá fún àlejò wa. ah nǹkan àlejò wa ẹ má ṣe yọnu ma. kí ló dé. ah mo wà alright. a ní n tó dá ń lè. Ah, ẹ má wọrí ma. jẹ́ èso oúnjẹ fún iná ah mo tẹ ti yó báyìí mo ti yó bí mo ṣe wáyé hmm, hmm. ẹ ṣe gan ma ẹ sinmi mo ti fẹ́ máa lọ. kí ló dé. kò sí à mo fẹ́ máa lọ. Ah, ṣé ò ní jẹun ni. kí ló dé. Mm, kò sí mà. Ah, ẹ bá dẹ̀ dúró díẹ̀. Ah, ẹ má wọlé títí dára. kí ló dé bàjẹ́. náà kò sí kankan kò sí kankan. ẹ wà ẹ wà ẹ àwọn ọ̀rọ̀ kan dẹ̀ wà tó yẹ ká jọ sọ o. àmọ́ mi ṣe rí gbogbo ọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe fi sílẹ̀ báyìí náà a máa sọ́njọ́ mi ti ń bá wa ṣebí mọ́mí ẹ̀rẹ̀kẹ́. èmi mo bì mo ti mọ̀ ẹ́ lè jọra mà ẹ ṣe gan. àtúmọ̀ retí yín ẹ ṣé o. ìwo ló ní kíákíá báyìí kí ló dé. o tún béèrè lọ́wọ́ mi pé kí ló dé ṣe mọ́mí ẹ nìyẹn. ẹ àwọn ni. àbí girama ẹ. Ah, ah, ẹni tó bí mi nìyẹn sẹ́yìn. oh God wo ó tiẹ̀ da ó dàbí ẹni pé bíi ni ìrìn àjò ìfẹ́ yìí ló máa dé dúró kí nìyẹn mi. ìyẹn já sí wípé a ní lè fẹ́ ra ṣé bí ìyá tó bí ẹ nìyẹn. Eh, eh, eh, Bánjí bọ nǹkan tó ṣe mọ́ mi lè ṣe anybody. láyé láyé ọlọ́run ní jẹ́ kó ṣe anybody ó kè wọ́n náà máa wò kí ní àwọn ẹbí mi ẹ wá tẹ̀lé mi à ń lọ ṣe introduction kọ́ máa fi wheelbarrow ti ìyá ìyá ìyàwó mi wá ọlọ́run ní jẹ́ kí n rí. Bánjí we can work things out together. zero times zero will always be zero wo mọ́ mi ẹ̀ náà ò rí wọn ni náà mi ò fi bú wọn but olórí ló ń wọ́n máa ń borí ẹ̀ sáfá burú ni ó ṣe gan-an ó tiẹ̀ dáa mo ti lọ tara bọ nǹkan tí ò dáa you are very wicked tó o bá wicked ni o ò ní sọ pé kí n wá fi irú màmá yìí ọlọ́run dára ẹ̀ṣẹ̀ irú màmá yìí kí n fi yàrá ìwọ mi. bàǹjì jọ ṣàánú mi má ṣe ah, bẹ́ẹ̀. má bẹ̀ mí ayé máa ń bẹ̀yàn táyé èèyàn á fi bàjẹ́ mi. jọ ọlọ́run aṣọ ni ẹni rere o ó tiẹ̀ da báyìí kò tí ì pẹ́ jù. ẹ ṣe o bàǹjì sápẹ́ mi mọ́ ìkànnì ẹni. Banji. ti padà wọlé. ọmọ ni ó sìn mí ọmọ ni ó sìn mí wò èmi ò fẹ́ kó o gbé ìbànújẹ́ sókàn àyà o sórí omi tẹ̀dá bá máa mú ilé ayé kò ní ṣàn kọjá ẹ̀ láéláé ẹ̀ ó kúkú yé mi èmi sì mọ̀ pé yọ ọlọ́run ọba náà sórí gbogbo ìgbà tó bá máa yá èmi gbà ládùúrà pé ẹgbẹ́ ẹ̀ báyìí níhà ẹ̀ báyìí lọ́lọ́run á ti yọ ọkọ tiẹ̀ jáde fún ẹ torí náà kọ́ mi má ronú o jọ̀ọ́. condition tí màmá mi wà. ṣé bí ọkùnrin ṣe máa ń sọ fún yàn pé òun ò fẹ́ràn wọn nìyẹn ni. ó ga ọ. sinmi nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ́ sì ni pé ṣì Bánjí lẹ̀ jẹ́ kí Bánjí máa lọ Bánjí ò lọ́ọ̀fẹ́ o kò lọ́ọ̀fẹ́ àtọ́. èmi náà rí i pé kò love mi lóòótọ́ kò love mi rárá torí ó wà very very obvious tó bá love mi ni kò ní fi mí lẹ̀ ìgbà torí condition tí màmá mi wà. of course tó dá mi lójú pé tèmi gan bá wà in worst condition ó máa fi mí sílẹ̀ ni. a ṣe é lè a máa lọ ni tó bá ní problem kékeré kan báyìí ó wà máa lọ ni kò ní dúró. ta nìyẹn o. Ah, ọ̀rẹ́ mi ah, ìyá báwo ni mo wà pàjáre ṣó wà. ó wà fáwọn ah irọ́ irọ́ à. wá jókòó báyìí. èmi kẹ̀ mo sún sí máa. àní ojókòó báyìí sẹ́ẹ̀. àní mo ò jókòó ṣé dandan ni sún sọ́dọ̀ sí ẹ bẹ̀. mi ṣáà láìkì nǹkan tán èmi èjì ń ṣe ń sìn ṣe bí wá ti bá yín sọ̀rọ̀ yídẹ̀ kó ti tán ìwà mọ bí èyàn méjì ẹ̀ tún lè kíra yín sìn báyìí ah, àti pé yín tó tiẹ̀ wá kàn sí kò kí ń ṣe ọ̀rọ̀ ìjà ló kàn báyìí o. kí ló ṣẹlẹ̀. Bánjí àti Simi ti jà o. nǹkan tí Bánjí dẹ̀ ṣe ò dáa o ìwọ náà sọ bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ náà. o lè imagine o torí Bánjí wá sílé mi ó dẹ̀ bá mú mi sí condition tó wà bó ṣe lóun ò mi nìyẹn can you imagine Bánjí. ìwọ náà wò ṣọ́kọ nìyẹn. ṣé mo lè dá sí ṣá. dá sí i náà àṣebọ̀ rẹ̀ ń gbogbo wa. ó dẹ̀ tún béèrè. láti béèrè ni ṣe rí àkọ́kọ́ gbogbo ọkùnrin kọ́ ló ń báyàn kálẹ̀ nù tó hmm. ti yé yín bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì. sórí nǹkan tí wọ́n lè gbà èmi lè má gbà o ṣó yẹ bẹ́ẹ̀ nǹkan tí wọ́n dẹ̀ lè má gbà èmi lè gbà fi ṣírò ara ẹ̀wọ̀n náà sí mi báwo ló ṣe máa fẹ́ kó lọ́kọ̀ kan sìn kó wá lóun fẹ́ mú ẹ lọ sí family house òun kó wá débẹ̀ kó wá rí bàbá ẹ̀ kò rí pé bàbá ya wèrè kó tún wá rí ìyá kó rí páàrin dín ní ìyá ah, ah yorùbá dẹ̀ ló pa lówe ó ní bí ọmọ ò bá jọ ṣòkòtò á kíjì pa kí ni tẹ́ndẹ́ǹsì pé ọkọ̀ gan infusion kò ní yàwé rẹ̀ jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ lẹ́nu ẹ̀ jùmọ̀kẹ́ ṣọ́ ara gidi gan o mi wàá fi ya mi ta yín bẹ̀rẹ̀ rárá ni kí ló yẹ fa gbóró orí burúkú yẹn ìyá tèmi ni wọ́n bá fi ń ta yín abẹ́ máa gbọ́ kò ń ṣẹ́jú ẹ̀ rárá. ṣé bí mo béèrè lọ́wọ́ yín mo ní ṣé kí n dá sí i èdè ní í dá sí i. ìgbà tí mo dẹ̀ ní o dá sí i kì í ṣe pé kó wá pọ̀ jù kì í ṣe kó wá dájà kì í ṣe pé kó fàjà láàrin méjèèjì. ok má dà sí wọn má ẹ bá sọ́rọ̀ mi mọ́ síwáṣíwá sí ìbàyẹ̀ má kì mọ́ má dà sọ́rọ̀ mi mọ́ inú ẹ̀mí àti ẹ̀kọ́ wọ̀ rárá kò tí ẹ̀hún kò wọ I don't want to have anything to do with you anymore má kì mí mọ́ àdè kì í ṣe sẹ́ta kì í ṣẹ́gbẹ́ àdè máa ta ẹ̀ pa ni bẹ́ẹ̀ ni mo sọ màá ní owó ju ẹ lọ màá lọ́lá ju ẹ gbogbo nǹkan bá ní ju ẹ lọ alábàá ta ẹ̀ pa ni. Eh sórí wo mo ṣe ń sí ẹ mo ṣe ń sí ọ̀rọ̀ ẹ kò tí jìnnà ni ṣe bó ṣe ń dún àbí o ṣe look sexy mo fi hàn pé big girl ni ṣòyí nígbà tí bá ṣe tán pẹ̀lú ẹ tí bá parí ẹ tán wàá máa vibrate wàá máa gbọ̀nà ń bà ẹ́ lọ́tún gbọ́. Jùmọ̀kẹ́ ó wá fẹ́ gbọ́ sórí mo mọ̀rọ̀ àwọn kan tó ń sọ nǹkan tó ń sọ yìí àmọ́ lágbára ọlọ́run wọ́n máa kú lẹ́yọ kọ̀ọ̀kan báyìí máa bá wọn ní ọ̀ràn ni wá gbọ́ o ẹ lè fi ojú jọ mí àmọ́ ẹ lè fohùn jọ mí láéláé. bẹ́ẹ̀ mo sọ. sinmi ní sùúrù ní sùúrù dúró. <laughs> ọmọdé ń ṣe ẹ́ ṣé tí bá ṣe tán pẹ̀lú ẹ̀. <laughs> Ah yẹgẹyẹgẹ tí kì í jẹ́ kọ́mọdé rojú ṣayé ẹ̀ ǹjẹ́ ìwo kòrìbìtì tí ń ba ayé aláǹgbà jẹ́ wà lọ bá sinmi ọmọ bọ́láńlé kó wá bá mi balẹ̀ ayé ẹ̀ jẹ́ kó ṣayé ẹ̀ báṣubàṣu kó má ṣe nísinmi kó má ṣe lálàáfíà kí àìsàn kó débá títí tó máa fi jẹ́ ilẹ̀ nípè kó rí bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe ní oko tí òkú bá sọ Vamos! súnmọ́ bì. nípa ọ̀rọ̀ yín àti sinmi ni mo wá rí yín fún. ọ̀rọ̀ èmi àti sinmi. bẹ́ẹ̀ ni. sinmi ọ̀rẹ́ ẹ̀. sinmi ọ̀rẹ́ mi. ló fi wá mú àbàdé sá. bẹ́ẹ̀ ni. mi ò rò pé ọ̀rọ̀ kékeré tó wà lára ẹ̀yìn àti sinmi mi ò rò pé ó yẹ kó tó jà tó báyìí. Ah. torí ọ̀rọ̀ ọmọ sí ẹ̀ tó jẹ́ pé wọ́n dẹ̀ra ní problem kékeré lẹ́dẹ̀ sọ pé ẹ̀fẹ́ mọ́. Ah. mo ní o máa kó o lè máa ṣe o lè fi àárọ̀ kùtù wá máa sọ ọ̀rọ̀ ìyá èèyàn ní àrùn a ò lè pè ní hiv a ò lè pè ní wárápá kò sí àrùn tá a lè fi wé nílẹ̀ yorùbá àrùn yẹn gòsí lára àwọn aláwọ̀ funfun àwọn òyìnbó mo wá délé yẹn ó bọ́ irú àrùn yẹn ó wá sọ pé kí n ní sùúrù kí n ní sùúrù kí n fi kọ̀ǹtáàtì àrùn tí kì í ṣe tìdílé wa tí kì í ṣe ti fámìlì wa ah i'm sorry nítorí pé o ti ṣoore fún mi rí ni n bá disgrace ẹ̀dá jáde mi. mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù sọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù o ó kó òkú wó orúkọ àwa rúru o torí mo mọ̀ pé ẹ ṣì ń padà bọ̀ o tẹ bá dẹ̀ dé tán gbọ́rọ̀ tẹ bá ti sọ sílẹ̀ ẹ máa dé bá omi dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo nǹkan báyìí ṣe mọ̀ láàrin méjèèjì láti ọ̀jẹ́ kí wọ́n bá yín sìn kí wọ́n sọ fún yín pé kẹ́ ẹ ní sùúrù sọ̀rọ̀ yìí o káwọn bá yín parí ẹ̀. mo ń sọ fún yín báyìí ṣe torí pé mo wà láàrin méjèèjì ló jẹ́ kí wọ́n bá yín. o fẹ́ jẹ́ kí n fi ògùn sípè ah i am highly disappointed in you o tún lè máa lanu pé màá padà ẹ ò lẹ́gbọ́n ni o lẹ́bi tó ń wá ìyàwó tó lè fi lọ fún fún sinmi tí ìyá ẹ̀ ń ṣàrùn títí ní òrírí láyé àmọ́ sọ ẹ̀yin gangan fúnra yín gan tí ẹ mọ̀ pé àrùn yìí ti lè affect mi ó dàbí kó tètè affect mi tí ò bá affect ẹni tíṣẹ́ bá ká ẹ lára ò ní wá fi àárọ̀ kùtù máa bá mi sọ wí eléyìí ó yá mo ṣe ń wẹ̀ yìí bó ṣe ń wẹ̀ yìí ìgbóre ẹni sùúrù ọ̀rọ̀ yóò tó ogun tẹ̀ ń sọ yìí kí la wá gbé kí la jù ara mú sí ẹ ṣì máa ya ó ní ẹgbẹ́ tó mú sí ẹ tálẹ̀ bá yá tó ń mọ̀ pé lọ́ọ̀ sí mi èmi náà tẹ̀lé padà bọ̀ àbá náà lélẹ̀ bá dé tán mi nídàá yín ló mọ̀ ń sọ fún yín o. o ṣe ga odò bẹ́ẹ̀ igbó ìtàwọ́ máa lẹ́kọ̀ọ́ fún ẹ o. máa lọ bó ṣe ń wẹ̀ ìfọ̀sẹ̀ kí da oúnjẹ lára. ẹni sùúrù kí la gbé kí la jù. máa da oúnjẹ lára. wọ́n bí lọ. àbúrò iṣẹ́ tó bá tún gbà ìbá pàdé pàdé pàdé gò bẹ́ẹ̀ wúlò wọn làwọn pípì kẹ́ ó jẹ ó kòwé òwe tó bá láyé kíní kan sẹ́yìn lẹ́ẹ̀pá àbọ̀ kíní kan kan fọ̀bẹ́tà wọ̀wọ̀ sí wọ́n bá sì fọ̀bẹ́tà wọ̀wọ̀ sí àwọn ilé ayé idiot. mami mo ṣáà nífẹ̀ẹ́ síbẹ̀ ṣe wà yìí èéfín mi lọ́kàn balẹ̀ kò tẹ́mi náà lọ́rùn mo ní kẹ̀jẹ́ ká lọ sódà wò níbílẹ̀ ẹlẹ́ẹ̀lọ àti lọ sọ́sibítù wọn láwọn ọ̀rẹ́ kan tó ṣe yín níbo ni mo fẹ́ gbà báyìí kí ni mo fẹ́ ṣe máa mi. ọ̀nẹ́sìn mi ọ̀nẹ́sìn mi kò ṣáà jẹ́ kí n wà báyìí ẹ wà báyìí. kíkẹ́ ẹ wà báyìí. èmi yé mi ó yé mi. ṣínú ti máa wá dùn kẹ́yìn wà báyìí ẹ lè wà báyìí o ẹ lè wà báyìí rárá ẹ lè wà báyìí ni. mo tẹ̀ ṣe fún mi yóò dá o mo dá o. má sunkún. má sunkún mo ti gbọ́ mi ò ní sunkún mi ò ní sunkún mọ́. síbí Okay. Um, so come on, go. Wọ́n wà gadi. Okay then. Mama, lásìkò àti mo ti dé everybody kàn wá ní tó bá ráwọn tó wà nílé mẹ́ẹ̀ mo kàn láti yẹn excuse wọn ni pé kàn jọ nípa sáré rí yànsá. Mm-hmm. má bẹ̀rẹ̀ kó o ti pẹ́ tán ti rí ẹ èmi gan bá ti dé ìgbà ìsìn pé mo ní appointment bíi méjì òun kàn ní kí n lọ sort out tó máa bọ̀ bí báyìí. ẹ mọ sí nǹkan. wọn wà ok. that's nice. ọwọ ẹ wo bébì sorry this time around gbogbo eré tá a ṣe nígbà yẹn èyí tí mo wá lè mo fẹ́ really serious nípa just relax because mama, n bá máa wò ó sìn mo láì kí o jẹ́ pé àjọ máa padà ni. inú tèmi náà dùn. so màá fẹ́ kí awo bá ṣe máa organize uh, introduction kékeré kan bí mo mímọ ẹ ta lè máa ṣe kó tó di pé everything tún bẹ̀rẹ̀ padà so màá like láti meet mommy, I just want ẹ mọ́ mi. Ah, mo ní mẹ́rin tó bá títí ìrọ̀lẹ́ máa get back ṣe bàtọ́ máa rí wọn. jẹ́ kí n kàn sẹ́sùn àwọn tó wà nílé kí mi náà dẹ̀ ṣe nǹkan kan jáde. tẹ tí mo lọ síbi tẹ ẹran mi tí mo dé mi ò ráwọn ọmọ mi mọ́. o ò rí màmí. mi ò rí wọn o. Ah. ẹ wo gbogbo nílé pátápátá la ti wá a rí wọn. a ti wá wọn wá wọn a rí wọn. àbó máa gbọ́ Tòkunbọ̀ wọn láwọn ò rí mọ́mísí. wọn à rí mọ́mísí àgbàlagbà náà. níbo lẹ́yìn wà tó fi kúrò lẹ́nu gate. Ah, ẹ sì máa ń sún ń sún lọ kò yé mi. o ò sùn ó dà. ẹ̀jẹ̀ ti wọ everywhere. gbogbo ibi kan kíbi kíbi la ti àárín wọn. wọ́n máa rí wọn mo jálọ jálọ jálọ ẹ wò ẹ gbà ẹ̀yin má yẹ kí n rí wọn mọ́. Take it easy At least, baby, àti ṣe mọ nǹkan tó yẹ ká a ti lọ sí rédíò a dẹ̀ ti lọ sí police station àti lọ explain fún wọn ẹ wọ́n dẹ̀ ní ká ní sùúrù pàmò àrí wọn ẹ take it easy now àárí mọ́ mi. ọmọ kan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ yọjú sí àwọn tó ń dúró dé mi. má fọdà láti sinmi. Ah! kí ni. Baba Gateman! Baba Gateman! Gitsen! gbà mí ẹ ṣàánú mi èmi àti ìlàjọ wà nulẹ̀ ẹ̀kan náà ló kàn pariwo wá ló bẹ̀rẹ̀ sí ní pariwo aráàrọ̀ wọn orí ń fọ́ wọn. ẹ̀wù tó ṣe pariwo ràn sí mọ́bì kan ló dé mú wá sí àná. ẹ gbà mí o bí ó ṣe yanjú tí ara yóò yá. ẹ la ìwò rẹ̀ àgbénú omi ríran tẹ́já níbo ni ìyá rẹ̀ wà. ìyá rẹ̀ ìgbẹ́ afẹ́wé oko afẹ́ nǹkan ọbẹ̀ ẹ wo ọ̀sán kan òru kan ni ìyá rẹ̀ kàn déédéé jáde nílé tí bá a ṣe ń sọ ìyá àti ìrì àfàìmọ̀ kó mọ́ ti kú. in fact mọ́mì ṣé ẹ rí wàhálà màmá yìí la wà kó tó di pé tiẹ̀ tún ṣẹlẹ̀ ẹjọ́ ẹ̀ ṣàánú mi. kí lorúkọ ìyá rẹ̀. bọ́láńlé lorúkọ ìyá rẹ̀. bọ́láńlé. ìyá rẹ̀ ń bẹ láyé kò kú sẹ́mi ọmọ bíi tí ìyá rẹ̀ wà jẹ́wọ́ bíi tí ìyá rẹ̀ wà tó bá fẹ́ lálàáfíà. ṣẹ́jú ẹ̀mí náà wà tó jẹ́ pé gbogbo àwọn ọkùnrin tó bá fẹ́ fẹ́ mi tó bá ti délé mi tó ń rí kò ti yá mi wá ó máa já mi jù sílẹ̀ ni ìdí nìyí tí mo fi dàbí ọgbọ́n lọ́jọ́ kan mo bá tan gate man mi àtọmọ tó jáde bí mo ṣe gbé màmí nìyẹn. àmọ́ ṣe ríbi tí mò ń mú lọ yìí bẹ́ẹ̀ bá ti dé bàbá yìí ara yín máa yá gágá ni. ó rẹ́ni tó máa tọ́jú mi níbi tá à ń lọ yìí. bẹ́ẹ̀ ni màámi. Ah! ó ṣe ọkọ mi ò ní rí dààmú o ọlọ́run ìjọ rírù tèmi ọmọ rere ló máa tọ́jú wọn náà kì í ṣe ní tàìsàn ó máa san fún ẹ máa san fún ẹ. àti báàgì sínú mọ́tò ah. ẹ jẹ́ kí n sáré mu wá mi ní pẹ́ṣẹ gbọ́n. pé òun ló gbé mọ́mì tó lọ dọ́ǹpù wọn síbì kan làwọn jọ ṣe wàhálà kiri no that is wickedness Simi ọgbìn ìyá tó bí ọ̀rẹ́ jùnù ọ̀dájú ọmọ ni ọ́ ẹjọ́ màmá kí la lè ṣe sí báyìí ẹjọ́. àìsàn tí ń ṣe yìí góńgó orí ẹ̀mí rẹ̀ ló wà tá a bá sì rí ìyá rẹ̀ àfàìmọ̀kọ́mọ́ bá lọ. tá màmá ẹ̀ kò sí nǹkan tá a lè ṣe sí. kò sí nǹkan tá a lè ṣe sí. àfi ká mọ ibi tí màmí ẹ wà. àfi ẹ máa wò. ẹ wò bàbá ẹ jẹ́ ká lọ ẹ ṣe máa. ẹ kú jókòó ah. ìyá níṣẹ́ ti mú ọ wá. Ah, ẹ wo alàgbà kò síbi tá a ṣe wàhálà dé o a wá wọn wá wọn wá wọn ìfà àárín wọn rárá a lọ sí rédíò a wọn káàkiri àárín tó jọ wọn. kódà afẹ́ sí ìyá oníyàá mu. bá a bá róhun ètùtù ẹ bọ̀ ò ṣeé ṣe ah. kò sígbà tẹ́ẹ̀nì máa gbé wọn lọ. já assim, ṣe débí. a lọ jáwé lóko ni mo bá rí ibi tó sùn lẹ́sìn àánú abiyamọ wá ṣe mí mo ṣe mú bọ̀ wálé nù ní bá ń tọ́jú rẹ̀ ara rẹ̀ ṣẹ̀ yá ni. Ah! ọ̀gbọ́n ni ó sì mí. Ah! kádàrá má ṣàgbà ẹ̀dá láyé o ìyá ọ̀ṣun ṣe rí èmi tẹ́ ń wò yìí nígbà yí ọkọ mi ọkọ mi àdìsá olówó ni wá ọlọ́lá rẹpẹtẹ ni wá bẹ́ẹ̀ ni dúkìá dẹ̀ pọ̀ àmọ́ bó ti pọ̀ tó àṣàbíàmọ́ bí mo ṣe sùn lóru ọjọ́ kan rè ni mo bá láàlá yìí. kọ́ládé kọ́ládé kọ́ládé kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀wọ́ ẹ dákẹ́. gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ná ọmọ láyé gbígbá ni ẹ jọba lẹ. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun. bàbá ẹ jẹ́ ká máa bá ṣe máa sin àwọn òkú wọ̀nyí. òkú wo mi báwọn lẹnu ni gbogbo ilé yìí àtàwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tí ń bẹ́ ń ta wọn wọn ò sì lọ́mọ láyé <laughs> ó láti ní bá èmi ní tèmi mi ní forí mi ru ẹrù ẹlẹ́rù mi ní jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí àmọ́ bàbá wa rẹ̀ nìkẹ́ni nínú yín tó lè ṣèrànlọ́wọ́ bọ́n ṣe sin wọ́n mi ní bínú sí àmọ́ èmi o mi ní jìyà ẹ̀ṣẹ̀ tèmi mọ́wọ́ rẹ̀ láyé ẹ yọ̀ǹda mi kú ọ̀nà náà. àṣírí gẹ́gẹ́ bí ojú kan òwe kì í ṣọ̀rọ̀ àyànmọ́ ẹ àti bí àtirẹ àtọ̀gẹ́gẹ́rẹ́ ẹ̀kúkú oko ẹ bọ́lá lé àwọn tó nílẹ̀ wọn ò ní jẹ́ kí ọkàn ó kù bẹ́ẹ̀ wẹ́rẹ́ báyìí náà dùn ẹ pẹ̀lẹ́ egbin sí i eye gbin díẹ̀ sí i oyè egbin sí i egbin sí i ó sì ẹ pẹ̀lẹ́ ó ti ń bọ̀ oyè oyè oyè egbin sí i oyè oyè egbin sí i.

Ah! ayísafẹ́ lọ́hùn ọ̀sáfẹ́ mọ́ ah! Ah! olódùmarè gbogbo àdógún àdọ́gbọ̀n ibi tó pin sí náà rèé. mo bá gba kádàrá o mo gba tọ́lọ̀ ń yàn fún mi ǹjẹ́ kí ọmọ tá a bí kóun náà má tún kọsẹ̀ gẹ́gẹ́ bí àwa òbí ẹ̀ ṣe kọsẹ̀ níṣáájú. àṣé jẹ́jẹ́ ni mo jókòó mi kì í ṣọ̀rọ̀ àyàn mọ́. bí mo ṣe wo àkọsẹ̀jáyé sí mi rèé o. Thank you. olúgbẹ̀dú ọ̀run. ọ̀kẹ́kẹ́ tí fọn kéyìnrín kó tó fọn pàdé jókòó ọmọ irin tí fọ gbú lókè àlọ́ ẹ má fi sùúrù pe sùúrù má fi sùúrù pe sùúrù má fi wé èyèrè pe wé èyèyè kó o má fi wé ìrókò pe wé oró àkọsẹ̀jáyé ọmọ ni ó sinmi ńlá fẹ́ mọ̀ gbogbo bó bá ṣe rí pátá ibà kó o fi yé wa o kéré ọ̀sẹ̀ kíbi rò kéré kọ́ lọ rèé sọlẹ̀ sí ire. kí ló dé bàbá. Ah. òfin ọ̀hún mi là. Ah. bàbá ẹ má dáyà já mi ń tẹ́ bá rí ni kẹ́ ẹ sọ. Ah. ọlátatóró ẹ̀wọ̀n oòdùà ẹni arábàrọ̀ ní ràrọ̀ mọ́ adé abájẹ́ ìgbé tó ń tilé ọ̀run bọ̀ àlẹ́ ayé tó délé ayé tán òní lówó ọ̀sùn mo wá sùn ọ́ kí lówó o ẹ̀wọ̀n oòdùà ẹni ràrọ̀ mọ́ adé abájẹ́ ìgbé tó wà mo wá borí tèmi sùn ọ jẹ́ kí n ṣeré gbogbo ayé o. ìyá ọmọ ni ó sì mí. owó dànù. ìṣòfò. ìtífà sọ lórí àbáwáyé ọmọ ni ó sì mí. bàbá ẹ wò ó kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà gbogbo ohun tẹ bá rí pátápátá ẹ sọ fún mi orí mi gbé àyà mi gbà. Hmm. ifá sọ wípé irun ọlà kankan ò wù lórí ọmọ yìí. irun ọlà ò wù lórí ẹ. bẹ́ẹ̀ni. kí ni ìtumọ̀ yẹn. ẹ lẹ́yìn tó já sí pé ifá ní tó bá fi ọ̀tún ṣiṣẹ́ àṣedànù ni tó bá fi òsì ṣiṣẹ́ àṣedànù ni ifá ní kò lè ní aláàánú kankan nítorí ọmọ yìí ò ní àmì àlùbáríkà kan kan lára bó ti lè wọ́n kéré mọ́. ah wàhálà mi tún rèé o ha. ìyá ọmọ mi ò sinmi. bàbá. n tí ń bẹ lẹ́yìn ọ̀fà tún jèjé lọ. ẹ̀ẹ́ ọmọ rẹ ọmọ ní òsì méjì òun wò yìí ifá sọ wípé kó o má fọkàn sí wípé ọmọ yìí ní òsì yan. bàbá ẹ kí wà ní wàhálà mi mo ní kí ni gbogbo làkàkà mi láti jọ ẹ ah, lọ́wọ́ bàbá tá a mọ̀ wípé lórí ọ̀rọ̀ ọmọ yìí ó lọ́kọ mi kúlé lórí. ká pè yín ò lákọọ́lẹ̀. akọọlẹ̀ burúkú wo lélẹ́yìn o. Ah! ọmọ ni ó mi. Ah. ah! sinmi wọ́n ní o ò lè lálùbáríkà kankan lára nílé ayé wọ́n sì ní o ò lè dúró sinmi hmm. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ ara ẹni la fi tún wà ara ẹni ṣe káwa méjèèjì kúkú máa bómi lọ ó tẹ́ mi lọ́rùn. fẹ́ sọmọ sódò ni. èmi ló dé. ìyá mi kì í ṣẹjọ́ èmi náà èmi náà dẹ̀ kì í ṣọ̀dájú àbíamọ àmọ́ nígbà tí wọ́n bá rí ọ̀hún wípé ọmọ tí mo gbé dání yìí wípé kò ní àlùbáríkà kankan lára pé bó ti wù kó pẹ́ tó lórílẹ̀ ìpẹ́ pé nǹkan ni ó sìn mí ìyẹn ni mo ṣe ní kí n dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. ó dà ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ìjẹ́ onígbàgbọ́ wípé ibi tí panipani wà ibẹ̀ ni wà. ó ṣeé ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ o ò ní fojú sunkún ọmọ rẹ o. àmín o. o ò ní fọwọ́ rẹ gbọ́mọ sí. àmín. ọmọ rẹ ni ó sìn ọ́. àmín o. ìjẹ́ ń bá ní o tẹ̀lé mi ṣé o lè tẹ̀lé mi. tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ ni ó pé kó lè sin mí kójú ó bẹ̀rù pẹ̀ sí mi lójú tí mo bá dògbó tán á tẹ̀lé yín òun ní fojú sunkún rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi. mo kí ẹlẹ́sìn oṣù àwa abiyamọ àwa làwọn èṣe ábìlù kìlọ̀kìlọ̀ bọ́lá lẹ́wọ̀. ìyá o tún fọwọ́ rẹ gbọ́mọ ṣe o. láti òní lọ gbogbo ìdùnnú ayọ̀ tí ọmọ rẹ ìnira ní fún ọ. ó tẹ́ mi lọ́rùn. gbogbo ọfà láàbí tí wọ́n bá ń sà sí ọmọ rẹ ìwọ náà máa fara gbá o. mo fara mọ́. gbọ́dọ̀ yá nígbà kọ̀ọ̀kan láì jẹ́ bẹ́ẹ̀ ó fọwọ́ rẹ gbé e sí. mi ò ní ìyá sílẹ̀ mi ò ní fílẹ̀ nígbà kọ̀ọ̀kan ó ti yé mi. tó o bá fi sílẹ̀ lọ́jọ́ kan péré gbogbo ọfà láàbí tó o ti fara gbà yóò padà sáró. láàbò ara nítorí pé gbogbo aburú tó yẹ kó ṣẹlẹ̀ sí mi ni mò ń fara dà mo fàyà gbà mo fi ṣọ́sùn mo fi para kékeré mi ṣe ní tiwa tí mo ti dá láàbò ara kó tó di wípé ọmọdé ó sì ń múra rẹ̀ jù mí nù. Simi, Simi, Simi, Simi, Simi, Simi, Simi, Simi, Simi, Simi, Simi. Ọ̀ṣun ọ̀wọ́ mi o, Simi. Pẹ̀lú gbogbo eré tí mo sá, nítorí pé kọ́mọ́ ó lè sinmi, àṣekádàrá ó ṣe pààrọ̀. Ọmọ yóò sí. Happy é Papa Lucinha.